Tinubu fẹ́ ipe ká gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá ẹgbẹ́ AD àwa pẹ̀lú àwọn bàbá ládẹ̀dá AD sílẹ̀ àwa Afẹ́nifẹ́re mo dẹ̀ sọ fún pé bó la ṣe lè gbé ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá tó ní ẹgbẹ́ àwọn bàbá yẹn náà fi wá síbi tá a wà lénìí èmi ò dẹ̀ lè ṣe yẹn nítorí pé ilé tèmi ti jáde a kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bí ìjà wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn nítorí pé ó ti rí i pé mi ò ní fún un ní support láti ṣe nǹkan tóun fẹ́ ṣe. Bọ́lá Tinubu ti kọ̀yìn sáwọn Afẹ́nifẹ́re pàápàá náà nítorí pé kò kí òun ṣe ara wa tẹ́lẹ̀ kò sínú Afẹ́nifẹ́re so kò ń ṣe ara wa mo dẹ̀ rò pé ìyẹn ló ṣe fẹ́ gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn àgbà Afẹ́nifẹ́re. nǹkan tẹ̀mí kan mọ̀ ni pé ìgbà tá a ti jàjà nàdẹ́kò tán tí a dẹ̀ ti ṣe AD tí AD rẹ̀ ti wọlé èmi fẹ̀yìntì díẹ̀ ṣùgbọ́n bàbá Ọ̀nàsànyà ló pè mí ńjọ́ kan ló dẹ̀ ní à kò fọ́ ọmọ mi a fẹ́ kó lọ ṣe igbákejì Bọ́lá Tinubu ó dẹ̀ sọ fún bàbá mo ní ká jẹ́ pé Wahab Dosùnmú ló wọlé o màá ṣe gbákejì ẹ̀ ṣùgbọ́n Tinubu yìí o àjọ wà ní senate ni bẹ́ẹ̀mi dẹ̀ ṣe rí sí kì í ṣe ẹni tí màá fẹ́ ṣe gbákejì ẹ̀ ṣùgbọ́n bàbá Ọ̀nàsànyà bẹ̀ mí ó ní kí n jọ ẹ pé tí mi ò bá lọ ṣe Afẹ́nifẹ́re ò ní ní nǹkan kan nínú ìjọba Tinubu kí n lọ ṣe kí n bá lè wà ń bẹ̀ fún Afẹ́nifẹ́re nítorí náà ìgbà yẹn ni mo ṣẹ̀ wá gbà ẹ pé má di igbákejì Tinubu. àtẹ̀yàn bá ń wòwà èèyàn èèyàn á mọ̀ béèyàn bá lè ṣe igbákejì ẹ̀ béèyàn ò lè ṣe igbákejì ẹ̀ ṣùgbọ́n ìgbà táwọn bàbá ti bẹ̀ mí yẹn kò sí mi ò lè kọ iṣẹ́ sí wọn lẹ́nu. Ah, ah, oríṣiríṣi ìwà ni ó tiẹ̀ jẹ́ tògùn tògùn àti dédé ẹ̀ ní pàápàá ṣùgbọ́n ìgbà tó yá ni ìkànnà àwọn àbúrò mi àwíṣẹ́ savage ló pè mí i pé kí n lọ fi ipò yẹn sílẹ̀ màmá mi náà pè mí i pé èmi nìkan ní ọmọ kan ṣoṣo táwọn bí àwọn dẹ̀ ti dàgbà àwọn ò fẹ́ pé kó di pé àwọn ò rí ẹni tó máa sìnkú àwọn o wípé kí n lọ fi iṣẹ́ yẹn sílẹ̀. Tinubu fẹ́ pé ká gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá ẹgbẹ́ AD àwa pẹ̀lú àwọn bàbá la dá AD sílẹ̀ àwa Afẹ́nifẹ́re mo dẹ̀ sọ fún pé bóò la ṣe lè gbé ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá tó ní ẹgbẹ́ àwọn bàbá yẹn náà fi wá síbi tá a wà lénìí èmi ò dẹ̀ lè ṣe yẹn nítorí pé ilé tèmi ti jáde a kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bí ìjà wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn nítorí pé ó ti rí i pé mi ò ní fún un ní support láti ṣe nǹkan tóun fẹ́ ṣe. mysis ló máa ń pè mí ngbà yẹn. oúnjẹ bó ń jẹ oúnjẹ mi ìgbà tá tiẹ̀ jọ ń ṣe campaign. Eh? kóòkù mi ń bí báyìí ló ń ṣe oúnjẹ fún wa ló máa pààkẹ́ lájọ máa jókòó lájọ máa jẹ lájọ máa mú nǹkan kí nǹkan tí mo bá gbé sílẹ̀ tá a bá ríra tó bá kí mi èmi náà á kí mo tiẹ̀ gbọ́ pé bàbá Ọbásanjọ́ tiẹ̀ sọ fún yín pé kó wá kó gbìyànjú yìí pé kó parí ìjà yẹn ṣùgbọ́n kò wá rí mi rárá. dédé wa la mọ̀ pé Tinubu ò ń sọmọ Èkó pé Ìrágbèjì ló ti wá orúkọ ẹ̀ ò dẹ̀ ń ṣe orúkọ Tinubu ó yá orúkọ yẹn lò ní. wọ́n dá sí i níwọ̀nba tó ń fi lè dá sí i ṣùgbọ́n ìgbà yẹn Bọ́lá Tinubu ti kọ̀yìn sáwọn Afẹ́nifẹ́re pàápàá náà nítorí pé kò kí ó ń ṣara wa tẹ́lẹ̀ kò sí inú Afẹ́nifẹ́re so kò ń ṣara wa mo dẹ̀ rò pé ìyẹn ló ṣe fẹ́ gba ẹgbẹ́ lọ́wọ́ àwọn àgbà Fẹ́nifẹ́re. kò sí ipá kankan lórí ètò òṣèlú wa nítorí pé ńgbà yẹn òun ti kúrò lọ́dọ̀ àwọn Afẹ́nifẹ́re pátápátá ó tiẹ̀ lọ dá tiẹ̀ sílẹ̀ tó ń pè ní Afẹ́nifẹ́re renewal so kò bá àwọn bàbá ṣe mọ́. àti ìbàlújẹ́ pátápátá ni ṣé tá a bá 1915 ṣé báyìí ní ìlú rí 2015 eh, sorry ṣé báyìí ní ìlú rí dédé ìlú dédé nǹkan ti dàrú a lè lọ sí Ìbàdàn sẹ́yìn ká má máa bẹ̀rù pé bóyá àwọn kan wọ́n wá jí wa gbé lójú ọ̀nà kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá wo àpò ìrẹsì ńsẹ̀yìn àmọye tá à ń rà tẹ́lẹ̀ àmọye tó ti dà ńsẹ̀yìn railway wo náà ṣe tẹ́rẹ́ railway tán láwọn ń ṣe àfi tó ṣe lọ sí Niger ni mo lè sọ pé òun ló ṣe tẹ́dẹ̀ ìyókù yẹn Jonathan ti ṣe sílẹ̀ tẹ́ bá wo inú ìwé tí Jonathan ṣe Jonathan ti ṣe àwọn kan wá wọ́n kàn wá ń gé tape àti gé ribbon káàkiri ni wọ́n ń parí iṣẹ́ tí Jonathan ti ṣe sílẹ̀ ni dédé àwọn réwé yẹn Jonathan ló ti ṣe sílẹ̀ àfi tóun ṣe lọ sí ìlú ẹ̀ ní Niger. èmi ò rò yí pé dèdè tẹ̀ ń sọ yìí pé ó rí bẹ́ẹ̀ rárá o ẹnikẹ́ni lè lọ sí ọ̀dọ̀ bàbá Fásọ̀rántì ó dá mi lójú pé Àtíkù náà máa débẹ̀ Kwankwaso máa débẹ̀ Peter Obi máa débẹ̀ and wọ́n bá débẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wọn á bẹ̀ pé kó ṣàdúrà fún wọn. téèyàn bá dàgbà téèyàn bá ní kó ṣàdúrà fún mi ṣé wà ní rárá ò ní ṣàdúrà ni ní ilẹ̀ àwa Yorùbá wọ́n bá bi àgbà pé kó ṣàdúrà àgbàlagbà yẹn máa ṣàdúrà yẹn nìkẹ́ kò ní kọ̀ láti ṣàdúrà nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá Fáṣùnrántì ni. àjọ awàpọ̀ nìkẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá a sì lọ sí Ìjẹ̀bú ní ilé Chief Ayọ̀ Adébánjọ tá ṣèpàdé wa ń bẹ̀ ìjẹta pàápàá náà mo bá Chief Ayọ̀ Adébánjọ sọ̀rọ̀ lórí fóònù a súnmọ́ra wa gan ni kò sígbà tí a kì í ríra tá a kì í jíròrò. tí ẹ bá bi mí léèrè èmi kọ́ ni màá bá yín ẹ̀yin lẹ màá bá mi tẹ́nìkankan ò bá dẹ̀ wá bá mi láti bi mí léèrè nǹkan kan màá jókòó jẹ́ ní tèmi ni. thank you màá kọ́kọ́ fẹ́ sọ wípé ilé bàbá mi ní London náà ti dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀ bàbá mi ní president Awólọ́wọ̀ ní secretary kan tó wá gbé wá kan tó wá sọ di action group Afẹ́nifẹ́re Dr. John Oni Akérèlé ìgbà tẹ́ bá dẹ̀ ń sọ yí pé àwọn Akérèlé kúrò àbúrò bàbá mi ló kúrò ló di mínísítà lábẹ́ NPN ṣùgbọ́n bàbá mi ò kúrò bàbá tèmi ó sì wà pẹ̀lú Awólọ́wọ̀ wọn ṣe ẹgbẹ́ o àbí ṣùgbọ́n wọ́n sì wà wọ́n sì jọ ń sọ̀rọ̀ ìgbà tí Awólọ́wọ̀ tiẹ̀ máa dá UPN sílẹ̀ wọ́n pe bàbá mi pé kán máa bọ̀ bọ̀ bàbá mi sọ pé àwọn ti dàgbà pé ó yẹ káwọn máa jẹ́ kí àwọn ọ̀dọ́ àwọn yẹn ni kán máa máa ṣẹgbẹ́ ń sẹ̀yìn wọ́n dẹ̀ fún mi ní lẹ́tà lọ sí ọ̀dọ̀ bàbá Awólọ́wọ̀ mo dẹ̀ mú lẹ́tà yẹn lọ wípé èmi ni kán mú sínú ẹgbẹ́ ń sẹ̀yìn. ẹ ṣáàrí bẹ́ẹ̀ kò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà lẹ́kọ̀ọ́ ó fẹ́ àtúnṣe ẹ wá wo àwọn ilé ìwòsàn àwọn níbi táwọn ọmọ iléèwé àwọn ọmọ ìmíì kò tiẹ̀ sí kinní lórí wọn ìmíì à ń rí i pé ilẹ̀ ẹlẹ̀ làwọn ọmọ ń jókòó sí láti kàwé irú nǹkan bẹ́ẹ̀ yẹn lèmi fẹ́ ṣe àtúnṣe fún bàbá dẹ̀ wọ lọ sílé ìwòsàn tá a bá wo bẹ̀ ah, owó oògùn pàápàá náà ọ̀pọ̀lọpọ̀ wọn á kó oògùn fún wọn wọn ò ní lè rà irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni èmi fẹ́ ṣe ká jẹ́ pé mo lè di gómìnà but ọlọ́run ò kọ́ fún mi. PDP ni mò ń ṣe mo dẹ̀ wà nínú ìtọ́npè ní board of trustees PDP. ọ̀nà kò tako ìlànà wọn nítorí pé gbogbo wa tá a wà nínú Afẹ́nifẹ́re oríṣiríṣi ẹgbẹ́ ni wá. ẹni tó wà nínú APC wà ẹni tó wà nínú SDP wà àwa tá wà nínú PDP náà a wà ń bẹ̀ in fact secretary wa PDP lòun náà. a kò sígbà tá à ní parí ìjà wa nínú PDP kì í ṣe kíní nǹkan tá à ń sọ ni pé ẹni tó ń darí ẹgbẹ́ sẹ́nitọ́ Ayù nítorí pé ọ̀rẹ́ mi ni ayò ṣùgbọ́n ó sọ pé tí president bá jáde ní òkè ọya pé òun á kúrò òun á fi ipò òun ipò chairman yẹn sílẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n dẹ̀ àwọn gómìnà tí ẹ sọ pé wọ́n mi ò sọ pé wọ́n kẹ̀yìn sẹ́gbẹ́ o nítorí pé wọ́n wà nínú ẹgbẹ́ wọ́n dẹ̀ ti ń sọ pé àwọn ò ní kúrò nínú ẹgbẹ́ àwọn dẹ̀ ń sọ fún pé ìgbà tó ti sọ yẹn pé tí president bá ti jáde láti òkè ọya wàá fi ìposition ipò adarí ẹgbẹ́ wàá fi yẹn sílẹ̀. Si kíyẹn bá lè wá sísàlẹ̀ lọ́dọ̀ wa ń bí ó dẹ̀ ṣe nǹkan tó ń bàjà fún nìyẹn wípé kó kúrò ń bẹ̀ ká bá lè yan èèyàn tiwa nísàlẹ̀ kó di adarí ẹgbẹ́ owó ló fà á nítorí pé téèyàn kan bá ti ní owó tó ti pọ̀ ju bó ṣe yẹ lọ tó dẹ̀ ń lò ó láti fi ra dédé nǹkan tó dẹ̀ ń lò láti fi ra dédé èèyàn ibi tá a bá tiẹ̀ wọlé wọn á ní àwa kọ́ la wọlé mo rántí ibì kan mo rò pé ní Badagry ni ọmọ tó wọlé àwọn INEC wà ń bẹ̀ wọ́n ṣe fídíò ẹ̀ wọ́n fa ọwọ́ ọmọ yẹn sókè àti dédé ẹ̀ ìgbà tó yá ẹlòmíì ni wọ́n kọ sílẹ̀ pé ó wọlé ń bẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nínú PDP lẹ́kọ̀ọ́ nìyẹn èèyàn kan ti ra Èkó pa ṣùgbọ́n lọ́tẹ̀ yìí o mo rò pé ìyà ti jẹ àwọn èèyàn tí ìyà tó bá dẹ̀ ti jẹ wọ́n tí ò bá tó tó jẹ́ pé wọ́n sọra wọn do lórí ìyà ìyà yẹn á máa jẹ wọ́n lọ ni o. <laughs> ẹ̀fín yẹn wà ní ọwọ́ méjèèjì ẹbí ìjọba ó dẹ̀ tún wà lọ́wọ́ aráàlú ìgbà tó bá jẹ́ pé wọ́n á fún yín ní dìríkà ìrẹsì méjì àti five hundred naira ẹ lọ tẹ̀ka fún wọn ẹ lè sọ pé ẹ̀bi yẹn ò sí ládọ̀ aráàlú náà àwọn aráàlú ló yẹ kí wọ́n wo gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ẹ lajú yín dáadáa kẹ́ tó lọ tẹ̀ka. nígbà tá a wà lọ́mọdé ló dáa jù nísẹ̀yìn nígbà tá a wà lọ́mọdé tá a bá ṣẹ̀ àwọn màmá wa á nà wá nísẹ̀yìn bàbá wà ní skul tá a bá ṣẹ̀ tíjà lè nà wá nísẹ̀yìn tí tíjà bá na ọmọ àwọn òbí náà máa lọ wọ́n lè pọlọ́pàá mú tíjà pàápàá so dédé nǹkan bẹ́ẹ̀ yẹn tó ti kúrò tó jẹ́ pé àwọn ọmọ ọ̀sẹ̀yìn wọ́n kàn ń ṣe bó ṣe wù wọ́n ni àwọn òbí wọn náà wọ́n á dẹ̀ rí wọn àwọn ọmọ míì tẹ́ bá rí bó ṣe máa múra pàápàá náà wọ́n á fẹ́ lè máa rìn hòhò lójú títì ṣé òbí wọn ò rí wọn kán tó jáde ńlé ni oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ sí àgbàlagbà bó ṣe wù wọ́n nígbà yẹn a máa ń bọ̀wọ̀ fún ẹni tó bá dàgbà jù wá lọ ni bó tiẹ̀ ṣe jọ́ kan ni ọ̀wọ̀ yẹn á wà ṣùgbọ́n nísìnyí kò sí irú gbogbo yẹn mọ́ nǹkan tó dàbẹ̀ ń pé <laughs> ó ti yàtọ̀ fáwa Yorùbá nìyẹn sẹ́yìn. Ah, bóyá ìjọ́ tí mo bí àkọ́bí mi ni inú mi dùn jùlọ. ah ó ti pẹ́ ipe <laughs> mo lè bímọ ipe ọmọ yẹn dẹ̀ yè ah, yẹn ló mú inú mi dùn jùlọ. ah ìjọ́ tí wọ́n pè mí èyí pé ọmọ mi kan ó ní accident ó dẹ̀ ti ṣaláìsí torí pé kó tó kúrò nílé àjọ jẹun ni ìgbà tó ń bọ̀ lọ́nà mo tiẹ̀ pè lórí fóònù ó dẹ̀ lóhùn ó lè bá mi sọ̀rọ̀ òun wá mọ́tò lọ́wọ́ kò dẹ̀ tí ì tó wákàtí kan tán dẹ̀ pè mí pé ṣé ìwọ ni ìyá ẹni báyìí báyìí mo ní bẹ́ẹ̀ ni wọ́n ló ti ṣaláìsí mo ní ṣaláìsí kẹ̀ kí ló dé wọ́n ní accident. tó máa ń yà mí lẹ́nu ni pé ah mo tiẹ̀ dàgbà tó yìí nítorí pé tí n bá ń rò mi ò tiẹ̀ rò yí pé ọlọ́run á fún mi ní àǹfààní pé màá dàgbà tó bí n ṣe dàgbà tó ṣùgbọ́n mò ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lójoojúmọ́ ni pé ọlọ́run dá ẹ̀mí mi sí dìbò àyè. òtítọ́ iṣẹ́ kán dẹ̀ kàwé rò pé nǹkan mẹ́ta yẹn ni kán dẹ̀ níbẹ̀rù ọlọ́run nǹkan kẹrin nìyẹn